wọ́wọ́wọ́wọ́wọ́wọ́wọ́ ilé ayé ogun ilé ayé dógun aráyé buru, ó burú jèṣù lọ. ọ̀gá ni mo dá ènìyàn ni ò jẹ́ o tí bá táyé wá má tuntun ká dára yàn ayé mà níkà wọ́n sọ ilé ayé dògún aráyé bínú wọ́n pa kádàrádà aráyé ṣòro wọ́n ṣòro wọ́n ṣòro ènìyàn burú wọ́n burú kan jẹ́ èṣù lọ. ìlú ṣe la kó tó di ìjì lákó. bàtàyé wa máa tuntun kádàrá yàn ayé máa níkà wọ́n sọ aráyé dogun aráyé bínú wọ́n pa kádàrádà. ìwọ ọlọ́run dákun ọmọ kan ṣoṣo tó o fún mi ṣàánú mi lórí ẹ̀ wọlá ọ̀rẹ́ rẹ tí ń jẹ́ mọ̀ọ́mọ̀ gbogbo ẹ̀mí ṣìṣe ṣìṣe pátá bá mo kú. gbogbo èmi tó ń lé olóró rẹ kúrò lára ẹ bá mo kúrò kọ́ máa ń bèrè òkú báyìí wọ̀ lọ bá ń ṣọ́gbọ́n bá ń ṣọ́gbọ́n gbogbo tí ó ṣe tí ó fi dá tí ó fi ní àṣeyọrí àtàṣeyọrí àtàṣeyọrí má jẹ́ gbọ́ pé ẹ̀ kó má jẹ́ gbọ́ pé ò ṣe é. ọlọ́run kò gbà á ní ti tán. ọkọ mi òde ara rẹ sà ọmọ inú mú jábẹ kékeré ní sáàdì àgbà ní sáàdà èkó ló ń lọ yìí tó o bá dọ̀hún bá ń kẹ́gbọ́n ẹ̀ kórè dé ṣó ti gbọ́ má dojú tì mí lọ́rùn o ṣó ti gbọ́ má dojú tì mí hmm? lẹ́yìn náà ṣó o mọ ẹ̀gbọ́n mi tó wà lágbègbè bọ̀dà babaláwo yẹn. o ṣeun mo ṣàlàyé òye fún mi ó ní tó bá ti dẹ́kun pé kò yọjú sí mi ó lóun á fàyọ báyìí òun á fi lé e lọ́wọ́ mi. pé nǹkan tó ń ṣe mí wọ́n ní àwọn máa gẹ́ẹ̀tì tí tó wà nínú part of the body mi àwọn àfàyọ bẹ́ẹ̀ bá àwọn ọ̀fíìsì mi. àdó máa fàyọ báyìí wàá rí ní tó ń ṣe é báyìí tó wọnú ara ẹ tó fi ń jẹ òṣìṣẹ́ wọn á yọ àfi bí olówó báyìí. tó bá ṣe àyọ ọ̀hún mi mo pé oríṣiríṣi orílẹ̀ yìí náà ti sá. tẹ́lẹ̀ ti gbìyànjú gan tó yẹ pé gbogbo àlọ́ náà wọn ní ká kún fàdúrà náà ni ó wá lè jẹ́ pé látara ara lé lọ́nà ti fẹ́ ṣèwòsàn yẹn. nígbà aládùúgbò náà fún ọ ṣe. àmín ẹ̀wọ̀n máa mi kò wọ́n nílò kí n máa ṣe bẹ́ẹ̀ ẹ kò bá gbàdúrà pé kíkí ní ìyẹn máa lọ rìn sí mi lára ní táàmù máa gbé mi gbá bọ̀dá mi kò lè dé. ọlọ́run ní kí ó rìn sí ẹ lára ọlọ́run ní kí ó rìn sí ẹ lára ìwọ náà máa try máa ṣe máa máa máa máa máa yára ẹ gbà ṣó ti gbọ́. ẹ̀wọ̀n máa mi ẹ jẹ́ kí n tètè máa lọ ẹ̀wọ̀n tí má dẹ́kọ̀ kí tètè má dẹ́kọ̀ máa pè é iṣẹ́ ọkọ mi ọlọ́run á dúró tì ẹ́.

ẹ wá látàrọ ṣẹ́gun ìlú iṣẹ́ yìí gbogbo èèyàn ló ti san owó kẹ̀. ìgbà tó bẹ́ẹ̀ gbowó lọ́wọ́ ti ṣe gbogbo yẹn máa rántí sọ̀rọ̀. ẹ gbàdúró iṣẹ́ rẹ̀ jù eléyìí ti sùn ṣá ọmọ yàrá ẹ̀gbọ́n ẹ̀gbọ́n olórí burúkú ni bàbá ọjà tó fẹ́ kọ́ wa wẹ̀rẹ̀ ma lé lẹ́gẹ̀ olórí burúkú ni bàbá ọjà. tó já wẹ̀rẹ̀ ni.

ẹjọ ń bẹ yẹn. ẹjọ jàre. ẹjọ ń bẹ yẹn. ẹ yà sàn. bó o nìkan ìyá rẹ dà. wọn sì lé. ọ bá mi kó àwọn àtàwọn ọ gbogbo ẹ kí ọ sí three hundred naira. ẹ. ṣe nkọsa. ẹjọ bẹyẹn. ẹjọ jáde. mímọ tó ń jẹ yẹn ń gbé ní pálí ṣàná. àwọn ilé afúnilóúnjẹ máa jàmbá ẹ tiẹ. gbogbo ariwo tó ń pa òun aago mọ́kànlá mọ́kànjá ní johnson. jàmbá jàmbá ẹjọ irọ́ ni ń pa o. ọlá ìkìrìn òru bíi n bá sì ní pínrín. bí ìyá rẹ bá dé ni mo ti wá. ẹ jọ mi ẹ ti fún mi lówó. ẹ mọ jẹ ìyá rẹ lówó tẹ́lẹ̀ náà. ẹ wọ́n sọ bẹ́ẹ̀. ẹ sọ fún pé mo tún ti wá ra ata three hundred. ká tó ṣe mọ́ ti bẹ̀rẹ̀. ẹ ẹ ẹ ẹ sì mọ ẹ ti ní gàrí. mo tún ta ìmọ̀. mo wá ń jẹ tàwọn náà ní gàrí. Yeah ẹ dákun ń ní ìdí kẹrosínì. ìmúdá ènìyàn ni ò jẹ́ o bá táyé wá má tuntun ká dára yàn ayé mà níkà wọ́n sọ ilé ayé dògún aráyé bínú. ẹ ẹ ṣe sá mo ní stopover ní àdúgbò yìí ni sá àlejò ni mí um, àrèdè ni mí pẹ̀lú mo mú a lọ káàkiri mo gún lọ káàkiri mo á béèrè pé ibo ni mo lè farapamọ́ sí lálẹ́. àwọn èèyàn ní kí wọ́n á sí ilé bàbá ẹjọ ń bẹ yẹn ẹjọ ń bẹ yẹn. wọ́n á ju òbí fún mi òun ni mo fi wá sà mo ní ìdí ẹ̀pìn sà. àlejò ni ọ. bẹ́ẹ̀ni. àrè. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìsàrà àdúgbò yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àlejò ni mí sà. Hmm. Hmm. ojú ọlọ́sà hmm. kankan yóò rú kú ọlọ́run ló yọ mí ọbẹ̀ yìí ọba ọmọ wa láti mọ̀ sí kí kí n tó sì ó ti fẹ́ jóná lórí iná. ọ̀rọ̀ tá à ń sọ nìyẹn ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ ló fà á ẹ má bínú sá. ọ̀rẹ́ bínú èmi náà kọ́ ọmọdé mọ́ra. wọ́n ròyìn bí mo ṣe wọ àdúgbò yìí. wọ́n bẹ̀rẹ̀ sí sọ nǹkan tí condition mi fún wọn wọ́n á ní kí n máa bọ̀ ní ilé ẹjọ́ ń bẹ̀ ẹjọ́ ń bẹ̀ gbogbo yẹn almost everybody tí mo rí ládùúgbò ẹjọ bẹ́ẹ̀ ẹjọ bẹ́ẹ̀ lọ sọ pé kí n máa lórí wọn mi wà náà ṣọ̀mù wá ń bọ̀ lẹ́yìn pé kí n wá bá yín pé ẹ̀yin nìkan lè lè gba àlejò sí ilé ẹni tó máa gbà àtẹni ní gbà ẹ̀yin nìkan lè lè tọ́ka sí i torí ẹ̀ mo á mọ̀ pé èèyàn ńlá ní ládùúgbò mo fi ń bọ̀ lọ́dọ̀ yín torí ẹ̀ mo ti sọ problem fún yín <laughs> bí wọ́n ti sọ fún ọdún bí wọ́n bá ti jù báwọn tí wọ́n sọ wípé ẹjọ́ bíbẹ̀ yẹn èmi náà sì dáhùn lóhùn pé ẹjọ́ járe <laughs> sílókà tèmi nu sílókà mi nu. sir slogan slogan slogan slogan uh, that's your symbol, symbol, symbolism symbolism nǹkan tó mọ̀ yẹn sí slogan slogan. ẹ ẹ gẹ́gẹ́ bí n tọ́ wa sọ kí ló ṣẹlẹ̀ gan pàtó ń gbọ́ wa wọkọ̀. mo wo one chance one chance ìyẹn ni pé one chance àṣà kan ti dé ìgboro ní sọ pé tẹ bá wọ ọkọ̀ olójú ọkọ̀ tẹ́lẹ̀ wọ̀ tí wọ́n bá lọ ṣí ọkọ̀ wọ̀ wọn lọ́pọ̀ wọn ṣáàs àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n gbìmọ̀ pọ̀ láti gbogbo ẹ̀yẹ tó bá kú wọn á gbà yín nǹkan tó bá wà lára yín wọn á gbà bíi pé èèyàn ń gbìmọ̀ pọ̀ láti jagunjalè. ọ ọ ọ àwọn ń sùn mọ́ mi ọkọ àwọn ń sùn mọ́ mi lọ́wọ́ <laughs> ọ ti yé mi. <laughs> ṣé bí wọ́n sáà sí ọ lè ṣe. mo tẹ̀ dúpẹ́ mi mo dúpẹ́ mi. àdúpẹ́ fọlọ́run ọlọ́run sì fi òfò Hmm, yóò fi ra ẹ̀mí fún ọ padà <laughs> ọ̀dọ̀ ọkùnrin náà nù ẹ̀dá ò lè wà láyé ìkọ́mọ̀ rí àwọn nǹkan tí ọmọ fi sọ ìtàn ọjọ́ ayé rẹ̀ bí ẹ̀yìn ilé ìbòsàn máa ń pè ní pass <laughs> yóò sọ pass yẹ hmm. yàda kò bó tẹ̀bí ìwé ìjàlè. mi ń jalè sa mi ń jalè màmá mi fún mi láti rere màmá mi sọ pé ẹni ìsọba jẹ́ pé nǹkan bí àfọra káwọn máa ṣe pé gọ́sọ́ fi tọ́ wà ni. ọ̀dà olójú ọ̀tọ̀ bàbá ti lè jalè èmi náà bẹ́ẹ̀ tí ń wò mí ọ̀dẹ̀ ni mí èmi ni school security gbogbo everybody ti gbé àdúgbò yìí tó jẹ́ pé lẹ́yìn mi kò tó sẹ́lómi mọ̀ tí wọ́n lè sọ ibi tá a wà yìí lẹ́yìn àdúgbò yìí wọ́n tún sọ ìlú bíi um, six ìlú mẹ́fà káàró pọ̀ mí lè ọdí méje. tí n bá ṣe ìwọ seven seven ibi méje lẹ́yìn nìkan ṣọ́ hmm. lẹ́yìn ṣọ́ jẹ ọdẹ sáìsì yìí ni mò ń wò ṣé ẹ lè ṣe ọjà ibi méje pẹ̀lú sáìsì yìí ẹ̀ sá. Ah! <laughs> sásọ lọ ń wò ẹ bá ń gbó kéré sójú ọdún àgbà sí pé mi mọ̀ ń jẹ́ bẹ́ẹ̀. ẹ sọ rí hmm, ọbẹ̀ yìí tó ń wò ó <laughs> bí wọ́n ti ṣe ọdún jẹ tóbìnrin mi ti lọ ọláǹfààní àti bòńbẹ́ kọ jẹ ọlọ́ọ̀ni wọ̀ lọ́kọ̀ọ́kọ́ dárí rẹ̀ nítorí ẹjọ́ rẹ pọ̀ wọ́lọ̀ jẹun dúró jẹun mo sì ti léètì mo ti léètì kọ́ ọ tẹ̀bà kọ́ bu gàrí kọ́ jẹ kò yọ nísìn. ẹ sà ibi e, òtí ẹ̀ pa mí ìgbà tí mo ti rìn kiri láti ìgbà tí mọ́tò ti já mi lẹ̀ tí mo ti ń dààmú káàkiri mo ti wá nǹkan jẹ mo ti jẹ búrẹ́dì mo lè ti lo mineral sí inú mi lè kí nǹkan sùn kí nǹkan jí ni. ẹ kò bú ilé gbogbo ilé náà nílẹ̀ wọ̀ kò yọ kọ́ sùn kọ́ jí àbí. nǹkan kékeré náà. nígbà tí eh, olórin kan báyìí nígbà tó ṣe nǹkan fújì kùsì kùsì tọwọ́ ń ta fíìmù nísìn ẹ máa kọrin kan gbà wọ́n ni eh, ó kéré sójú ó dàgbà síkùn ó ó kéré sójú ó dàgbà síkùn èmi ní báwí. bẹ́ẹ̀ agbára pọ̀ small stature but gíga ẹ̀jẹ̀ wọn kéré lójú ni wọn fojú kékeré wò mí oògùn bẹ́ o iyọ. bájí náà tù kúnláka yọ sí mọ́lẹ̀ ilé kankan kankan bọ ẹ ẹ kọjú bọ. n ò lè kọ ẹ kọjú kí mo ṣe kí mo ṣe mo fẹ́ sùn mí bọ́jú ni. ṣé náà yẹn mo lè ti ń dàdúgbò láàmú wá bẹ baba alábọbọ lọ́dọ̀ wò. mi ò sọ ní mi ò sọ mi sọ ní. ìwé sọlẹ ọjà jẹ wọn lẹrọ. mi sọ ní bóyá jẹ bó sọ fún yẹ. Asayo ni. my name is Muda. ah ọ ni thief Asayo name thief thief. i'm Muda for the second time sir. Muda. Muda ṣì. mu. Muda olùkọ́ bí wọ́n ti mú. <laughs> ẹ wọlé ẹ wọlé èmi náà máa gbé ìsinmi sàkárà rẹ. àtàyè wa òtútù kádàrá yàn. torí ìwọ lọ ní báyìí ó ló dáràn làkọọdún lórí èmi ẹ káàkiri ìdílé níjà. ẹ ọ̀dà bọ̀ ẹ sọ sọ báyé ló ṣe la kó tó di ìgbé ká má má fi iná sórí òrùlé sùn àlejò tí wọn mọ̀ rí ó bá sì jólè náà ni ọ́. ẹ̀bẹ̀ ṣáà ni mo bẹ̀ ayé má dààmú mi ò ẹ̀gbọ́n ọmọ ẹ má ṣe nà mọ́ má ṣe nà mọ́ ẹ̀gbọ́n ọmọ ẹ má ṣe pọ̀ mọ́ ọ̀gá ni mo dá ènìyàn ni ọ̀jẹ̀ o wá àtúntò kádàrá yọ. Ìmọ̀lẹ́ mọ̀ ní ká ọ̀sán ilé ayé mi ò tó ara yẹ mi lù wọ́n bá Ara yẹ ṣòro. He's a nice man. I like him. Kò mọ̀ mí, kò mẹ́yẹ tó ṣù mí, ó dẹ̀ gbà mí èmi ní ilé báyìí jẹ́kọ̀ wá jẹ́kọ̀ wá sùn jẹ́kọ̀ sùn kọ́ lọ́ọ́ ṣọ̀wọ́n dé lọ́la ìyá ìyálélá. Dámi o, dámi o, orí ìyá mi o, dákun ṣe tèmi nílé. ńlá. Sílẹ̀! Bàbá ńlá. Bàbá ńlá ẹ kí mi dáadáa ẹ kí mi dáadáa abala ohun tí ò lè jẹ́ ń kí ọ dáadáa káwọ́ rẹ lẹ̀ ohun tí ò lè jẹ́ ń kí ọ dáadáa láàárọ̀ monday níwájú ṣọ́ọ̀bù ń ṣọ́ọ̀bù ọjọ́kọ̀ láàárọ̀ kùtùkùtù ọjọ́ ajé. bàbá èmi píngì ni mo píngì pẹ̀lú àwọn tèmi. ẹ tún gbọ́ wéèrè ṣé ọ̀ píngì ló yẹ ọmọ sọ. Ah, máa gbọ́ gbọ́ gbọ́ dáadáa ẹni tí ò ní sẹ́ni píngì láàárọ̀ ọjọ́ ajé ah, bí n bá yìnbọn pa anybody ìjọba fọwọ́ sí mo ní láìsẹ̀sì rẹ̀. Ah, bàbá wọ́n bá sì jẹ́ sẹ́mi bíi pé kí n fà yín lọ ilé ọlọ́pàá àwọn fà yín lọ náà nù o. bàbá yan ti wá lẹ́yìn ẹ lè ṣe bẹ́ẹ̀ fà wá. mo gbọ́ ẹlẹ́ẹ̀kejì wa ni pé ebi ebi kì í wọnú kọ́rọ̀ mi ò wọ̀. bàbá hmm? ebi pa yín. ẹ eh, bẹ́ẹ̀ ni. Ah! bàbá ó yẹ kẹrọ jẹun lé. mọ ti ẹ lọ. bàbá ẹ jọ bẹ́ẹ̀ máa bò. ẹ jọ jáde. ẹ jọ bẹ́ẹ̀ máa bò. ẹ jọ jáde. ṣé o ṣe àṣọ tẹ́lẹ̀. ẹ jọ jáde. ẹ jọ jáde ẹ eh, ó tó ó tó ó tó láàárọ̀ monday kí ló dé. bẹ́ẹ̀ lọ léwe. àtìbálòdé ìlúdé. ẹ gbọ́ lùdí àbáwọn olùkọ́ da sẹ́lẹ̀. àtìbálòdé. ẹ ọ̀dà ẹjọ́ jàre. ẹjọ́ bẹ́ẹ̀. ẹjọ́ jàre. ẹjọ́ bẹ́ẹ̀. ẹjọ́ jàre. ọbẹ̀ ọbẹ̀. Ah, tèmi bá mi mo dọ̀dọ̀ bàbá mo dọ̀bẹ̀ bàbá ni mo dọ̀bẹ̀ bàbá ni mo dọ̀bẹ̀ bàbá ni mo dọ̀bẹ̀ bàbá ni bàbá sọ fún àwọn ìyàwó alákàtọ̀ ó ká àwọn ọ̀sẹ̀ ọbẹ̀ yìí. Ah, mo dọ̀bẹ̀ bàbá ni mo dọ̀bẹ̀ bàbá. ló What? bí mi. Mo wọ ìbánigbó mo tó What? wọn ní gbogbo ọgbà. ṣáàtì mo bẹ̀ ayé má dààmú mọ́ o ẹ̀gbọ́n ọmọ ẹ má ṣe nà mọ́ má ṣe nà mọ́ ẹ̀gbọ́n ọmọ ẹ má ṣe pọ̀ mọ́ wá ní ìlú. ìlú bàbá ti ní bàbá rẹ ọ. mi kọ ọba aláyé mi wá bàjẹ́ bàjẹ́ lọ́wọ́ nínú bá mi tó bá ti lè bá mi lé báyìí táyé mi ti bàjẹ́ táyé mi ti ta fáínàlì táyé mi ti táyé ta fáínàlì. Ah, ah, ah, ah, ah, ah. ti ṣe ẹ̀kọ́ mi níta wọ́n ti ṣe ẹ̀kọ́ mi níta wọ́n ti ṣe ẹ̀kọ́ mi níta wọ́n èmi bá mi èmi bá mi lè rí èmi bá mi kí wọ́n ṣe bá mi sọ wá ti ká. àwọn ọtí lè pẹ́ ọtí lè pẹ́ àwọn ọtí lè pẹ́ ó sì dọ́bẹ̀ dùn wọ́n bá bá mi rìn mí lẹ́yìn wọ́n lè bá mi gbogbo dọ́bẹ̀ dùn tèmi sì Ah, ti fa mi fa piacere che mi sono papà. Ah! Papà, che ne parlo di gente americana. Mi si piace. Talukoro, talukoro. Mi mọ mọ ọsẹ bí wọn ló bẹ. Ìkà ni ọ́, ìkà, ìkà ni ọ́, ìkà ni ọ́. Èmi tẹ́bi ń papọ̀. Mú dàbí kí ló po ọkọ rẹ̀ náà. Ngbà mo sì ń bí ọ lánàá pé kí ọ ránṣá yọ̀ nèmí lálẹ́ àná. Ọba ti sọ pé lébùkún ló kọ̀ rẹ̀ wèrè ló kọ̀ rẹ̀. Mi mọ̀ mọ́ mo jí mo sùn ẹsẹ̀ mi mo ta yó wọ́n yí báyìí wọ́n á gbé ọbẹ̀ tẹ̀sán pé ẹ̀ ti tọ́wọ́ rárá òun ló dìbúlẹ̀ ó dìbúlẹ̀. ẹsẹ̀ rẹ mo ta yó ah! mo dà wèrè ń gbélé yín. Ah! ọwọ́ tí mo sọ fún mi kó lù kí ló yẹ kí ọbẹ̀ tẹ́bi sí wàhálà tí mo tẹ́bi. òbùdá ah! yó òbùdá yó òbùdá yó. mo sì ṣàlejò gbà ọbẹ̀ tí wọn ò tí ì san owó ata tí ì tí ì san owó epo pọ́ mo mọ̀ gbà ń ẹja mi bọ́ ti lọ rédèrèdè rádaràda aláyé ẹ̀ ó rí o wọ́n gan wọ́n gbà àwìn ilé yín ni àwọn bàbá ńlá bàbá rẹ̀ nú àwìn wọn kù sí orí gbèsègbèsè ní ọ̀pá wọn. like it. <laughs> ṣé mo kọ́ mo ti ń observe ẹ ti pẹ́. sọ wo ò ṣeré. mi ò ṣeré o mi ò ṣeré rárá kò kí ń mi ṣe rárá rárá pé máa ń fọkàn mi ó dà pé ọwọ́ ẹ̀ ń gé mi jẹ níbi pé bíi pé èkánná òfin ah, I don't like it. bí mo ṣe fọwọ́ kan ẹ̀wọ̀n orí ẹ lára bó tún ṣe sọ yẹn náà ẹ̀rù tún bà mí àyà mi já ẹni tó fẹ́ fẹ́ sílé tó fọwọ́ kan ẹ̀ tó rí ẹ lára kí ni àjọ ń fẹ́ra fún ní jẹ́ ká stop relationship yìí náà. ah no no no no. no ṣé bá fẹ́ fẹ́ra wa ni ṣé bá fẹ́ fẹ́ra wa ni ó fẹ́ fẹ́ mi ni nàmí náà dẹ̀ fẹ́ fẹ́ mo fẹ́ fẹ́ ẹ ní ìwọ náà fẹ́ fẹ́ mi but kò sí nǹkan tó jọ mọ́ bí pàǹfọ̀ ọkàn ara lára tá a bá ti ń go fọ̀dà a ti ń ríra wa lára nìyẹn àbí. bó ṣe rí lára mi mo ṣe sọ yẹn mi ìpúrọ̀ fún ẹ bó ṣe rí nìyẹn. bí báwo ni o sọ pé o fẹ́ fẹ́ mi fẹ́ fẹ́ láti jọ tẹ̀mí àti ẹjọ́ fẹ́ra wa ẹni wo lórí pẹ̀lú mi sọ obìnrin kan ṣoṣo rí pẹ̀lú mi mo á fọ́ ọkàn ẹ̀ o sọ fún mi pé mo rí ẹ lára ṣé ọkọ mi ti observe ẹ ti pẹ́ bẹ́ẹ̀ ni pé kí n kọ̀ọ̀kan lù ẹ báyìí bẹ́ẹ̀ ni pé kí n kọ̀ọ̀kan fún ẹ báyìí mo rò pé òun heart mi èmi tí mo fẹ́ fẹ́ mo fọ́ ọkàn sọ pé mo rí ẹ lára ó dà pé mi ò gbọ́ rí láyé mi nìyà. bí mo ṣe fíìlì mo ṣe sọ fún ẹ jọ má bínú sí mi. jọ má bínú níbo ló wá lọ sìn jọ má bínú náà má bínú. wo wo wo èmi gan ṣe ti rí nǹkan kan ṣe ti yẹ ẹ sìn ìgbà tí Yorùbá bá ti ń dọ́gbọ́n orí ilé ìtàn ara ń jókòó tán rìn dì mọ́lẹ̀ wọ́n wò bí akọ́rọ̀ ah ah, ni kò ní kí ni mo fẹ́ dé inú bọ́tì màá má dé lọ lọ́nà. Ah, ah, má ṣe bẹ́ẹ̀ olú olú má ṣe bẹ́ẹ̀ jọ. àǹfààní pé mo dúró ń bí mo tún dé bọ́tì ń bí yẹn o lè máa fi sọ̀rọ̀ kọ́rọ̀ mi máa kọ́pọ̀lọ́ mi tún wálẹ̀ kí o tún máa ṣòṣì tí mo ṣe. wo wo wo wo bí jẹ́ kí n fún ẹ ní enough time láti rò tó bá ti rẹ́dì láti bá mi ṣe nǹkan tó yẹ kí ìyàwó bá ọkùnrin ṣe tó bá ti rẹ́dì láti bá mi ṣe nǹkan tó yẹ kí ìyàwó bá ọkọ ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe wọ́n ṣe bó ṣe rò olùjọ torí ọlọ́run olú olú kò lè dúró. ẹ tó dé bẹ́ẹ̀. o ṣe jàre. Okay, okay, okay. O ṣe ṣàìnẹ̀. Thank you. Um, Ọmọ kan tó ṣẹlẹ̀ ń sìn. Uh, mi àti Ṣínà la ṣẹ̀ sọ̀rọ̀ dancing and uh, God so good So I kò wá sọ́dọ̀ so pé wọ́n wá àwọn èèyàn níbi iṣẹ́ wọn. Now what you should do for me now ni pé anywhere to bá máa lọ make sure pé by Sunday evening ó padà sínú ilé ṣọ́rọ̀ mi yẹ that is number one number two àwọn nǹkan tó bá yẹ kó dání i mean credentials ẹ kó dání because um, bóun ṣe ń sọ̀rọ̀ sí òun mọ̀ ẹ̀ kó dà pé wọ́n ò mọ̀. mi mi rántí wọn mọ bóyá tí bá rí wọn máa ní ìdáhùn mi. then mo fọ lóhùn ọba bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ ẹ̀ ló máa sùn ẹ̀ lè tètè jí lọ sí àpápá lọ́jọ́ monday yẹn jọ kó rántí ọmọ ẹni tó ń ṣe you must not misbehave behave very well. Um, sir mọ́mísí pè mí mọ́mí mi ìyẹn yamuda wọ́n ní kí n lọ yọjú sí ẹ̀gbọ́n àwọn tí wọ́n wà lágége ìyẹn bàbá lórí ọ̀rọ̀ kan ádẹ́gbà mi ní ọjọ́ bíi méjì mẹ́ta kan kí n tó padà dé. ṣòye anywhere to bá máa lọ mí ni kò máa lọ anywhere to bá máa lọ what i'm telling you tí mo emphasize lè lórí pé you must be here by sunday. mo gbọ́ nǹkan tí mo bẹ́ẹ̀ sọ jọ̀ọ́ torí ọlọ́run jọ̀ọ́ wo bí ẹ̀yin dá <laughs> ẹ dáhùn bẹ́ẹ̀ ń gbogbo jíjẹ mímu ẹ̀ wọ́n lọ nílé gbọ́ ọ̀gbọ́n tí mò ń sọ. Then go make sure pé o well anything tó bá débẹ̀ behave well o má kọjá àyè ẹ̀ ọlọ́wọ́n bá bẹ̀ behave very well. Fẹ́ jẹun, ọ̀nà nílé o the well wá fọkọ kò dé ọjọ́ dájú mi bàjẹ́. múdà irú àrùn wo nìyá rẹ pé ń ṣe ọ ni. mo rò pé wọ́n ti ṣàlàyé fún yín sá. àbọ̀pọ̀lọ ń gbọ̀n òun fi ọ́ léèrè ọ̀rọ̀ láàrin yìí òun dá mi padà sọ́dọ̀ ìyá rẹ̀ yéṣe. báwo ni màá ṣe wá ṣẹnu ṣàlàyé ọ̀rọ̀ àwọn ohun ní báyìí fún wọn. dádì mo máa ń ṣàrán ni máa ń ṣèrànràn gan tí n bá sùn tí wọn bá jẹ́ kí n sọrun yẹn gbádùn kó tẹ́ mi lọ́rùn kí n jí fún mi bí èèyàn bá fi lè jí mi fún rẹ̀ báyìí máa bẹ̀rẹ̀ àrànràn yìí tó jẹ́ pé mo lè balẹ̀ bàjẹ́. tí ọ̀ràn ń bá mú ọ. ṣé ni mo fẹ́ pààyàn bọ́ọ̀bà pè mí padà kọ́ orúkọ mi padà báyìí iye mi ò tún ní sọ. ẹ wò ó bá mi ó dẹ̀ ti lé olóore jìnnà sí mi gan gbogbo àwọn tó bá fẹ́ ṣàánú mi táwọn ọ̀ràn yìí bá bẹ̀rẹ̀ mo máa ń ṣe nǹkan tó lòdì sí wọn wọn á lé mi dànù. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì ẹ̀ẹ́ mo máa ń fi style tọ̀ mo máa ń fi style tọ̀ sílé láì mọ̀ọ́mọ̀. ò ń tọ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ò ń dá mi lẹ̀. omi ajé kan gan ni báàbí ẹ wo ìtọ́jú wa fi bẹ́ẹ̀ wá bíi ti kí n máa ṣàrán yẹn àrán yẹn ló kọ́ mọ̀ jù ṣùgbọ́n ìtọ̀ yẹn kọ̀ọ̀kan tó ń wá tó bá máa wá báyìí wẹ̀lẹ́gì wẹ̀lẹ́gì ilé akún ọ̀nà akún báàbí. ọ̀dà ibi tí ọ̀wà yìí náà ni ó ti mú oru ara ẹ̀ mu ọgbọ́n ìyá rẹ tó taari rẹ sí mi náà ti mọ ohun tí mo lè ṣe àárín ibi tó wà yìí náà sì ni wọn ti gbọn gbogbo ohun tí ń bẹ lára rẹ ń dàálẹ. bá mi máa ṣọpẹ́ tí má lè ríwó sàn máa ṣọpọ bá mi. ìjọ mẹ́ta ló lò láàrin yìí o torí o ní fojú róòrùn rárá débi tó fojú kan sánmọ́. ibo lẹ pé sà. inú ilé ń bí. inú yàrá yìí pẹ̀lú àwọn. gbogbo àwọn náà tí ó gbà ọ lẹ́rìí. sódùú. màá má dúró. iṣẹ́ bẹ̀rẹ̀ náà. kọ́ pàrọ̀ aṣọ ń bọ̀. ọ̀gá ni mo dá ènìyàn ni ò jẹ́ o tí bá táyé wá má tuntun ká dára yàn ayé máa níkà. àlàáfíà rẹ̀ ayé mi o. àwọn ọmọ ibo ṣe ṣèparí mi. mọ́dà mọ́dà. ìyá yóò yí yọjú o. yóò bẹ́ẹ̀ yóò bẹ́ẹ̀ àìrọ́sàn lóòkùn àgbọ̀dọ̀ lóòkùn lọ́sàn-án gbogbo ńlá bẹ́ẹ̀ bá ṣe ní bọ́jọ́ láàmú èmi lọ bẹ́ẹ̀ sí ọ̀rù àbórí rẹ̀ burú ni gbogbo àwọn ọ̀sà tí mò ń fọwọ́ sẹ́yìn tí mò ń fún lóúnjẹ lójoojúmọ́ wo bó ṣe ń ṣe ṣèparí mi orí rẹ ti burú. ó yá ojú tí mo dì í kí n tó là kúọ̀ láàrin etí rẹ dì ní mo ní kúọ̀ láàrin. kúọ̀ láàrin tó bá mú nǹkan. Ah, olórí ibú ti sunkún jẹ́jẹ́ olùsí èèyàn ti dá ní iná sí àìwòrán ọ bó ṣe ṣe gbogbo òsálẹ̀ mi mọ̀ ọ̀daràn ìyá rẹ̀ ó ràn nù gbèsè tí ń bẹ́ẹ̀ lẹ́yìn mi mo wí bẹ́ẹ̀ fún ọ ó ti wọ̀ ọ́ lọ́rùn báyìí. Ah! mo ló ti ṣàgbákò ilé yìí o. ènìyàn burú wọ́n burú kan jẹ́ ló ṣe la kó tó di ìjẹ́lá kó ṣèbáyé ló ṣe nà. Ah, àwọn àgbẹ̀ hello. hello hello àbọ̀dá ah, bọ̀dá mi ah, èyí ò dáa kí ló ṣẹlẹ̀ kí lọmọ yín ṣe fún yín. Ah, ẹni tí ó ṣe lójú mi tí n bá ní kí n fi èsì rẹ̀ dá ọ lóhùn inú rẹ̀ ò ní dùn rárá. àní kí ló. àwọn pé àwọn pé ojú ọmọ ìyá mi ni ó ṣe bí eré lẹ́dí ẹ̀dẹ̀ tù mí bó bá jẹ́ bí àparò ni abayẹn oko lọ bí mo ṣe rí mo ṣe rí ẹ ọ kó dá báyìí tó bá jẹ́ ilẹ̀ bí kọ́ bó ṣe lọ́yọ̀ ní ìsìn tí mi ò bá rí máa ń kọ́ tó jọ́pọ̀ kan ṣoṣo tí mo bí. gbogbo nǹkan aká bá fẹnu sẹnu ọká ní kú sí àbámadá kì í dá tiẹ̀ kọ́ mọ́ sẹ́ orí ọmọ rẹ ti fẹ́ bú dalẹ̀. kí ni nǹkan tó ṣe kí ni nǹkan tó ṣe. ẹ ẹ dáadáa tí ń tẹ̀lé káàkó tí ìkú lẹ́yìn ó bà nǹkan jẹ́ lọ́dọ̀ mi púpọ̀ ó fọkàn dalẹ̀. ó ṣe kí ni. ọmọ tó wọ́ sàmì dalẹ̀ ó borí ìsìgìdì sọlẹ̀ ọfọ́ gbá. kí ló mú yín tẹ̀yìn ọmọ àwọn ìyá sọ. Eh, tí bá ṣe tiẹ̀ tí mo máa rò ní èpè ní nbá fi sí dànù nbá tún fi kún tí ń bẹ lára rẹ̀ ni àbúrò pọ́nmọ gidi ló bí. bọ̀dà ọ̀dájú abiyamọ ni yín ìka ni yín pàápàá ìka ni yín tó bá jẹ́ ìdẹ́bí kó ṣe é ṣe ni kó máa lọ bẹ́ẹ̀ ni. mo bá ń sọ̀rọ̀ dáadáa dákun wé kiri náà kíni kíni iṣẹ́ kíni kíni yìí à ń ṣe báyìí láàbúrò mi bá wà lọ́dọ̀ mi ò lè bá ń sọ bí ilé ìtọ́jú ilẹ̀ òsìwò ní àǹbáká ọjọ́ ajé lójú ọmọ ẹgbó sì yín dànù òde ọmọ ẹ̀dá kan tó fẹ́ fọ́ ní. bọ́dá ah! mi kọ́ ti fóònù mọ́ mi létí nígbà tí ẹ̀jẹ̀ mi tó lè ṣerú eléyìí fún mi kí wàá ní tara àta tí ò lè ṣe ṣùgbọ́n ní agbára ọlọ́run múdẹ àgbádùn gbogbo ohun tí n bá lè ṣe gẹ́gẹ́ bí abiyamọ màá ṣe ọmọ mi á ọmọ mi á ọmọ mi àgbàdo rọ wọn kò ní jòjò rọ. mo dàbá o ṣé o gbádùn oúnjẹ tí wọ́n fọ. bá a mo gbádùn ẹ gan láṣẹ ńlá gidi ni ìyàwó yẹn ọmọ jẹ sí gan. fẹ́rẹ̀ mi náà ṣe máa ń jẹun tààrà torí kò sí oúnjẹ tí máa jẹ́ tà tó máa dàbí ìtìlẹ̀ kórèdè sọ a lot of things fún mi nípa ẹ̀ wọ́n náà mọ̀ dáadáa ni ẹ́ wípé òde máa ń fa wàhálà and kò dẹ̀ ń wáṣẹ́ àbí. bẹ́ẹ̀ sà. Uh, one of we got our friends from abis ẹnikẹ́ni tí wọ́n wà ní palace shop àwọn fìdí bẹ́ẹ̀ náà lè kíjì so wọ́n á wọ pé inú kan uh, at least love this one. Uh, àyè ṣì ṣì sílẹ̀ fún bíi post bíi mẹ́rin so méjì wà bẹ́ẹ̀ tí mo rí pé cba ó bá mu lágbára ọlọ́run màá mọ̀ bí wàá ṣe arrange tẹ pé wàá rí kan bẹ́ẹ̀. so aláti follow formality ṣó yẹ. mo pe ọ̀pá ìtayẹ̀ jà ó máa ṣe interview interview tó bá mọ̀ sọ tó bá mọ̀ sọ so no problem èmi náà máa wà bẹ́ẹ̀ tó bá ti rí mi má ṣe bẹ́ẹ̀ kó wọ̀ mí o mà ṣáà máa ṣe gbogbo iṣẹ́ yẹn ní under it. máa rọ máa mú ẹ lágbára ọkọ ní sí problem ah Kóredé <laughs> ọ̀rẹ́ mi tó da gidi gan ni sórí tí ó bá ń play nine èmi máa ń play ten ah ṣé mọ́ mi ṣì ń tẹja. <laughs> ají dẹ̀dẹ̀ ẹja ẹja yìí o. ṣé kúrẹ́dé rántí sọ fún ẹ̀pọ̀ pàpà ní iṣẹ́ ẹ̀ wa àtúrò ẹ̀mí ni kò wá sùn lé mọ́jú ọ̀sùn bá wá látọ̀dọ̀ ẹ̀mẹ́ ẹ̀ á ah, máa sì jí mọ́jú. wọ́n sọ ẹ̀mọ́ wọn ní èkó ọ̀nà jíjìn ní tọ̀dọ̀ àwọn wọn ní èkó wájú ní tọ̀dọ̀ tí ń pé kábàdì ti dé àpapà. tó sì mo dẹ̀ ti sọ fún ẹ pé tó bá ti fẹ́ sùn kó wọlé go oh, uh, bá mi mọ bó ṣe máa arrange room àwọn ọmọ yàrá àwọn ọmọ yẹn mo fẹ́ jẹ́ kí mo dà sùn kúkàn máa lè gbé títí di àárọ̀ la ṣùgbọ́n dẹ̀. Mm-hmm. I still want to arrange. I still want to arrange. Go for my million professor ni o. <laughs> Go arrange jàre wọn tó dáa. Ìwé fún ìwà ẹ̀ tí o bá yẹ kó kà níbi pé ìbámu tó bá sùn bàbá gbé ìsáyà rẹ̀ wọ́n mi báyìí lọ lọ fagídí fagídí ó kàwé tí ó kà. Um, ó fẹ́ fi jọ fún mi aṣọ kò tí ì. Saí do data e ver tó lárọ̀ lẹ́nu láì ìdàbí bẹ́ẹ̀ láì gé. kí n jẹ bẹ́ẹ̀ kí n fagbọ́n lé ẹ máa wàgbọ́n yìí ẹ máa wàgbọ́n mo lè fọwọ́ mo lè fọwọ́ fagbọ́n yìí ẹ máa wàgbọ́n yìí mo lè fọwọ́ fọwọ́ mo lè fọwọ́ fọwọ́ mo lè fọwọ́ tẹ̀ fọwọ́ mo lè fọwọ́ tẹ̀ sọ ẹ máa màá bọ̀ fún ẹ gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ yóò sì máa bọ́ lọ́wọ́ máa mú ẹran ọmọ bàbá ẹ̀ ti jẹ́ bàbá ẹ̀ ti jẹ́ bàbá ẹ̀ ti jẹ́ ọmọ ajá sílẹ̀ wọ́n kù tirẹ̀. my son leg? Why? Kí ni mo ṣe fún ẹ náà? Ìfẹ́ mọ bí bàbá ni bàbá yìí ibo. wà lọ wà straight kò sí wàhálà torí láti bí bàbá abúlé straight àwọn tó ṣe òpàlà lẹ́yìn ẹ̀ wàá pa ọmọ fẹ́mi kíríkí máa sọ. ẹ táwọn ọkọ irú idiot báyìí ni ẹni mi ò ní gbà sílé ẹ màá ti ní kó sùn kọ́rídọ̀ idiot ìwọ kó ní o tó bá tó ríṣẹ́ gan tó máa bọ́ ọ tó bá tó ríṣẹ́ tó máa bọ́ tó bá ríṣẹ́ máa bọ́ torí máa pọ̀ ọmọ tèmi. màá bàbá tó wà báyìí màá àwọn olùkú mi ah! straight from here ilé yín abúlé yín pé ọtí tẹ ọjà ìtẹ̀lẹ̀ lọ ló máa pọ́ ọmọ fún mi. olórí burúkú tẹ̀lé lè máa jẹ́ ọ̀ní sórí gbogbo bó bá ṣe ògbó bó lọ sàkọ́fà òkò lọ sàkọ́fà èmi ò tiẹ̀ fẹ́ rí nínú ilé mi. olóṣì olórí burúkú fẹ́ bá yé àwọn ọmọ jẹ́ fún mi. ọmọ ẹ máa lọ o àárọ̀ làkọ́ tó máa fojú ẹ kékeré ló ṣe wúwo ìjọ tí. thank you you know that, bro? òun ló ń bọ̀ yẹn sotiri má wá bí o múdà padà padà wo bí padà. padà ni mò ń sọ fún ẹ padà ni mò ń sọ fún ẹ look wọn báyọ̀ tán ni mo bẹ́ẹ̀ tán wọn báyọ̀. no no no no no padà padà. Eh, eh, kí ni mo fẹ́ gbọ́ kí ni mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ ọ̀rọ̀ òdùn ọ̀rọ̀ òdùn lẹ́nu ọmọ ìyá olè ẹ kí ni mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ gbígbí tá a rán ẹ lọ ọ̀tọ̀ ní tó lọ ṣe gbogbo ohun tó ṣe lóru mọ́jú lọ́ọ́ ti pè mí kí ló fẹ́ kí n ṣe wọn bá ẹ̀tọ́ ni mo bẹ́ẹ̀ tọ́ kí ló fẹ́ kí n ṣe àṣùbí tálí ètò gómà. gbogbo èrè rí gbogbo ṣe rí ó rí ṣú ọ ṣú ọ ṣú ọ mi ẹ má bọ̀ má bọ̀ má bọ̀ kó wá wú tẹnu ẹ. àìgbọ́ bá la ń wo kìnnú ifá kan ò sí ní kwara ó pẹ́ bóyá àkàlọ́ lòyọ́ pẹ́. darling. No problem, dear. No worry. No. Baby bow. Yes, love. Mi never be ẹ́bà bínú pé o dá mi dúró. Ìní lọ́jọ́ bad. So, we mo fẹ́ bínú So, Bọ́lá wa ń lọ ní gbogbo We don't need to stress ourselves today. Ẹ̀mí mi rò pé ká lọ bar beach, ká lọ cinema, ká lọ restaurant, ká lọ you know? No, no, no, baby, you're wrong, man nítorí pé ní jẹ́fà dé ìyẹn ò ní pípẹ́ ká máa stress ara wa káàkiri ok gbogbo nǹkan tá a lè ní ìtura pátá lèmi ti prepare lẹ́sì lémi ok we are going straight to my house everything tá a bá need from sitting room to bedroom from bedroom to bedroom from bedroom back to bedroom from bedroom <laughs> wo a máa wọlé jáde wọbẹ̀ lọ́bẹ̀ ríbẹ̀ ríbẹ̀ wọbẹ̀ rí láti ṣe nǹkan tó pọ̀ lóríṣiríṣi. no no no no stop just stop. ah. ah èní àyájọ́ olólùfẹ́ irú nǹkan bẹ́ẹ̀ kọ́ ló máa ń ṣe a máa lọ sí bar beach a máa catch fun a máa lọ sí cinema a máa wo film a lọ káàkiri. èmi ò lọ sí italy mi ò lọ sẹ́ni wíyẹ káàkiri torí pé gbogbo nǹkan tí mo fẹ́ wà nínú ilé mi ìtorí ẹ̀ mo ti prepare there now is it compulsory pé èèyàn máa lọ káàkiri bó ṣe wù èmi tí mo yẹ ṣe fáàdé mi tí mo fẹ́ ṣe àyọjọ́ olólùfẹ́ tèmi ó ní pé inú ilé mi ni mo ti fẹ́ ṣe pẹ̀lú ẹni tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí mi i was that try láti máa change kó o nu gbogbo nǹkan táwọn èèyàn máa ń ṣe now njọ vaadi wọn máa gbéra wọn lọ sí tree gbéra wọn lọ sí nǹkankan tó bá wo olúkálùkù ló lè ṣe náà ah ìyàwó mi ló jẹ ẹni tó wù mí láti fẹ́ ni ibi tó dẹ̀ wù mí kájọ wà inú ilé mi ni kájọ wà all day láti city room wọ bedroom láti bedroom wọ bedroom láti bedroom padà sí bedroom bedroom wọ city room àtún yí mọ́ra àwọn bẹ́ẹ̀ máa máa rotate rotate rotate rotate ó dẹ̀ mi ò fẹ́ tílẹ̀ máa fi mọ́ nìyẹn. ó dá èmi ò lọ èmi ò lọ mi ò lọ sí ilé ẹ mi ò lọ sí ilé ẹ èyí sí èrò pọ̀ sí táwọn ìtajọ máa ṣeré pẹ̀lú àwọn èèyàn ni mo fẹ́ mi lè dá wà pẹ̀lú ẹ̀. Ah, ah. wọn ò fẹ́ kébì àtẹjọ dá wa. mi fẹ́ kájọ dá wa ṣe máa dá wa. a dẹ̀ ń fẹ́ra wa ibi tí èrò bá pọ̀ ló fẹ́. yes. ṣé mo sọ fún ẹ pé fourteen la fẹ́ ṣe wedding wa ni ṣé mo sọ fún ẹ pé ní la fẹ́ ṣe ìjọ wedding wa ni tó fi ní pé ibi tí èrò pọ̀ ló fẹ́. ẹ kò sí wàhálà wàá ríran wò kò yẹ torí mò ń fún ẹ lọ́pọ̀tunity o fẹ́ ríran ibi tẹ́rọ pọ̀. ẹ eh, na try láti understand. tó bá pẹ́ kó tó bọ́lẹ̀ nu mọ́tò mi máa jẹ́ bọ́lẹ̀ láàrin ọjà ibi tẹ́rọ pọ̀ máa jẹ́ bọ́lẹ̀ láàrin ọjà. Oh. àlọ́ bá lọ́nà ìwọ mo mọ̀ òṣùwọ́ lè má fẹ́ bọ́lẹ̀ lọ. báwo ló ṣe ń ṣe báyìí náà ẹ. Eh? Eh, má ṣe bẹ́ẹ̀ bọ́ọ̀lù fún ìkọsílẹ̀. báwo ló ṣe ń ṣe báyìí náà kò sí wàhálà. ẹ eh, ṣe tí mò ń ṣàlàyé nǹkan fún ẹni náà. ṣe bíbi tẹ́rọ pọ̀ ló ń fẹ́ àbí. àbí kí ló bá àdìsí náà yẹn. ó ti yé mi wo má jẹ́ ẹ̀wà rẹ mọ́ ni láyé ẹ̀ má pe nọ́mbà mi ni mo sọ fún ẹ má jẹ́ ẹ̀wà rẹ mọ́ nù gbèsè ayé mi. o ò lè ṣe bẹ́ẹ̀ fún mi náà ọjọ́ torí ọlọ ó dà jọ ó dà jọ mo ah ah o ti lock jọ ọjọ́ náà ẹ eh, ọ kọ́mù kò ṣe kíní dáa fún mi jọ. má lo abrakadabra fún mi wo màá sún kòbókòbó ẹni sìn ṣé bí mo ṣe kọ ẹni ẹ ṣé bí mo ṣe kọ ẹni ẹ Ọlámídé mo ní wàá wo wàá plus ilé pẹ̀lú ilé. tó bá di plus ẹ tó bá gẹ̀ẹ́ta sà wàá minus ilé inú ẹ. màá sún kòbókòbó ẹ o màá kòbó ẹ lórí o má nà ń kóbo kó. bọ̀dá mi ẹ̀wọ̀ ẹ jẹ́ kí n kọjá rẹ̀ ó ti bàjẹ́ jù. wà á rí pé màmá nù ẹ nìsín ká sọ pé àwọn tíṣà yín kan ti ń ṣe ìmẹ́lẹ́ wọ́n ti yọ̀lẹ̀ wọn fẹ́ kọ yín skul. bí kò máa fi kò máa fi gbé homework fún yín ni wọ́n á ní gbé lọlé àwọn ọmọ mi akọyin o. kí ló wá jẹ́ tíṣà fún ṣe ìwọ ọmọ kékeré ọpọlọ mélòó ló gbé sórí tó fẹ́ fi ṣe gbogbo assignment wá síbi tá a ti ń ṣe bọ̀ ó sún èmi àgbàlagbà gan bẹ̀rẹ̀ ta sí ìwọ ṣùgbọ́n ẹni wíṣọ ìwọ náà ló máa ṣe fúnra rẹ̀ Mm-hmm. Yeah, you are getting it now. Good boy. But Lamides. Lamex. Lamex Pompey. Lamex. Washington. 装不入。 ẹ kú ilé o. àti ẹ̀sìn bí bàbá yẹn ọkọ̀ múdà ṣe fi ọrùn rọlẹ̀ ọkọ̀ múdà. ọkọ̀ múdà ọkọ̀ múdà ẹ dìde ká ẹ wọlé lọ jà. Muda! Muda! You call me Komoko! Komoko lọ sàn gan. Muda! Ah! Mi ò sọ! <laughs> Mi ò sọ fún wọ! Ṣé mi ò sọ Muda! Mi sọ pé nǹkan ṣe. Ṣé mo Ah! You must go! You have to pack all your luggage nígbà tí mo wà school go. <laughs> Oh! Buda ká nípa lọ ló wà lọ́wọ́ ẹ bó ṣe máa bẹ́ mi méjì lọ́gọ́ gbàrè máa wà lórí wíṣíà wọn ń báyàn tán mo bẹ́ẹ̀ tán Buda èdè lọ́lọ́ o gbọ́ go and pack all your luggages in my house out out. ọ̀dà mi wàláì mi mọ̀kọ́ tí mo ṣe tán ní sí mi ò mọ̀ mi ò mọ̀ kó tó ṣẹlẹ̀ mi ò mọ̀ mọ̀ kò yé mi náà mọ̀mí ọlámídé bá mi bẹ̀ wọ́. Buddha don't say anything in this house. Má sọ anything nínú ilé mọ́. Buddha. Ṣé mi ò sọ fún ẹ? Mo ní kí ni yẹn ṣe? Òní kò ṣe. Sọ́jà bí kò ṣe. Sọ́yà ẹnu mi lẹ́yìn kọ́tù gbọ́pọ̀ ní àgànà. Òkè mm, mm, mm. ibi tí mo ràn lọ tí mo ní kó lọ ṣe bí tí mo sọ fún apò ṣe rè. Ẹ tó lóhùn ò tó ti torí ẹ̀ tó ní kó tún padà wà ní ilé yìí. báwo rí o? ìgbà tí mo wá skul gan mi ò jẹ àwẹsẹ o Mr Mujibu ò fi àwẹsẹ náà mi. pàtàkì náà jẹ pack things and go out from this house simple as abc kọ́ọ̀dù ẹ jáde mi ò mẹ́ni tó ṣẹ̀ wèrè wà lára ẹ gan mo ṣe ẹ̀gbọ́n ni. kí lè ṣe tó kí lè ṣe fún yín tẹ̀bí kò bókọ̀ lẹ́nu mẹ́rin. ṣé kò kò ṣe é lẹ́nu mẹ́rin gan ẹ sick lóòótọ́ àmúṣe ah, gbáǹsì ní pẹ́ sick tẹ́ ẹ̀ bá sick ni ẹ̀yin ò rí pé one two three four kí náà pè yẹn kó ṣe mẹ́rin nìyẹn. mi ò mọ mi ò mọ kó tẹ̀ jẹ́ pé mẹ́rin náà ni ẹ ẹ ẹ bá mi bẹ̀ náà ni kókó ẹbí má jà ẹni ọbẹ̀ ti ọbẹ̀ ti gẹ́mọ lọ́wọ́ ọmọ sọ bẹ́ẹ̀ lu ọbẹ̀ ti ṣèkọ́ bẹ́ẹ̀ ṣe. mi ò lè bẹ̀ kókó jàre èyí ni kò lọ bẹ àwọn tó ń ṣe yìí ni kò lọ bẹ. my èmi mò ń sọ̀rọ̀ múdà múdà ló ń sọ̀rọ̀. Ah, ọkọ mi ṣé kò sí. màámi mo ní kí n sọ fún yín pé mo ti kúrò lọ́dọ̀. múdà kí ló kúndé kí ló ṣẹlẹ̀. wọ́n ti lé mi kúrò nílé wọn wọ́n ní kí n máa lọ pé kí n máa bá tèmi lọ. kí ló ṣẹlẹ̀. síbí yẹn ló tún mú mi ló sún mi gbábọ̀dá mi. mo ah, lóhun ẹlẹ́dàá mi níbo ló wá wà báyìí. mi ò lè sọ pé ibi pàtó báyìí mo ń kọrí sí mi ibo ni mo fẹ́ máa lọ lẹ́kọ̀ọ́ àwọn nìkan náà mo mọ̀ lẹ́kọ̀ọ́. Ah, màmí kan má rí mi ò lè padà sí ilé mọ́ gbogbo àwọn tó ti gbọ́ pé mo ti lọ sí Èkó kí tó wá padà sílé náà mi ò lè ṣe. ó dá wò ó ṣó ọmọ ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi bàbá Tóyìn ní Ṣómólú. ẹ bàbá Tóyìn ẹ̀gbọ́n yín mo prefer ọ̀dọ̀ wọn ẹ jọ̀ọ́ ẹ bá mi pè wọ́n kí n lè mọ àdúgbò tí wọ́n wà. ó dáa dúró síbi tó wà ṣó ti gbọ́ màá sọ fún kan nú àwọn ọmọ yìí tí bá wà nílé kọ́ bá mi sẹ́ndì àdírẹ́sì sí i. ẹ pè mí padà ẹgbẹ́ títí mo wà ẹjọ́ nítorí ọlọ́run ẹ ti ṣe pè mí padà. ó màá lọ wò wọ́n nísìnyí. orí mi ó. jọ sùn síbí ah máa sùn nǹkan abàjẹ́ rí àǹtí ta ní kọ́ lọ pé wà látẹ̀kàn ah o láìpẹ́ wọn máa ṣe bí obìnrin. ah orúkọ lọkùnrin. mo ti débẹ̀ sí wọn ní kí sọ wípé àwọn ṣáà lọ́wọ́ pé àwọn bọ̀ sí ìkẹ́ni sùúrù dáhùn. ó ń bọ̀ báwo kó dáhùn. ẹ̀gbọ́n mo ti dúró síbẹ̀ látọ̀ ẹ̀kọ́ wọn ti ẹ̀kọ́ tó dá mi lóhùn kan ó pẹ́ jù mo sọ fún wọn pé ẹ̀ǹpọ̀ wọn ẹ̀ǹpọ̀ ẹ̀ǹpọ̀ ẹ̀ǹpọ̀ wọn báyìí ni. o bá mi sọ fún sọ pé ó mọ̀ pé mo ṣàìsàn. mo tún padà lọ sọ fún wọn bẹ́ẹ̀. Hmm. mo lọ sí vg mo tẹ̀lé láti lọ lé lọ sùn ó ti kún mi wọ̀ náà ó dàbọ̀ pé mi ì ẹ̀gbọ́n wa fà sí mi sí nǹkan náà mi látàárọ̀ mi jẹun látàárọ̀ mi àmì kò dúró sílẹ̀ pé kò ní ẹ̀gbọ́n mo retí. o ìwé ọmọ ìjówó lọ ọmọ nà lọ bá mi jíṣẹ́ fún ṣùgbọ́n orin ti kù mí. bẹ́ẹ̀ ti ń kú ilé ẹgbẹ́ ilé ẹgbẹ́. ṣẹṣẹ ẹ sọ ń kó dáhùn. ibi tí mo wà yìí gan-an ẹni tó ní mọ́tò tó bá dé bá mi bí kó bọ̀ tá a bá yẹn nísìnyí kò ní láìkẹ́. kó dẹ̀ sọ fún idiot yẹn kó kúrò lórí mọ́tò mi kí ni problem yẹn. kí lè ṣe fún sójà. àwọn ọmọ mi wọn pọ náà mi ní ìmọ̀ tó lè ṣe fún wọn bí ìjà wọn bí ìbọn wọn ní. mo ti ibi tẹ wọ inú ẹ ṣe màmí náà burú. ẹ ẹ jọ torí Ọlọ́run bóyá ṣe bóyá kí n sára mi bẹ di. kí wàá mo bẹ ṣe ẹ má wọ bẹyẹ. ìní bá mi lẹ́wà lè ṣe fún mi báyìí tí wọ́n sojẹ́ nífẹ̀ẹ́ dọ́ mi pa ẹ̀ wò ṣíṣe lọ́ lọ́ mi wọ́n ti lọ́ mi tẹ́lẹ̀ àbí èmi nǹkan tó ṣẹlẹ̀ ojú ló ń rojú because mo ní ròyìn lẹ́gbọ̀n mi ṣàlè gbàdúrà kan lu ròyìn pa. gbogbo lọ tó bá ń lọ tó bá ń lọ is in trouble I tell you. ìbọ̀rọ̀ wà ìbọ̀rọ̀ wà ìbọ̀rọ̀ wà lẹ́sìn you must be stupid you are very stupid come here. yes sir. èmi ni kò máa lé èèyàn lọ ìwọ ló pòórá kí ló ti wọ lè pòórá you are stupid. yes sir. you are a madman. yes sir yes sir. ah èèyàn máa na ìyàwó mi a whole army officer èèyàn náà ìyàwó mi lójú ẹ ó dẹ̀ sá lọ ìwọ wá ló wọlé síbí. you must find him. yes. o gbọ́dọ̀ wá ní ni mo sọ fún ẹ o. yes sir. yes sir. bí lajọ máa wà. yes sir in fact orí ẹ ti dàrú. yes sir. you will not live here until you find him for me. ẹ má wọlé má fún yín láṣọ mi kan so ẹ mú máa múra fún yín bí obìnrin kẹ́ fi disguise kọjá láàrin wọn so máa package àyà yín yẹn dáadáa ṣe ti gbọ́ ẹ má wọlé so ẹ̀yin náà ẹ wá fi ẹ fi sì sí ẹ má rìn dáadáa láàrin wọn ṣe gbọ́. no ẹ má wọlé wọn ò ní mọ̀ ìyẹn náà ìyẹn náà ìyẹn náà tó jáde bá ní wọn ní mọ ẹ múra fún mi bá dẹ jọ obìnrin. yíyá ọ̀sẹ̀ ọ̀sẹ̀ máa wọlé aṣọ wo ni mo lè wá fún yín o ok mo ní kan bíi mask báyìí so ẹ tún dà ẹ náà borí tún dà ẹ lè cover it ní iṣẹ́ ti gbọ́. you you ah you disappointed me. I will not take it I will not allow it. ọ̀gá ọ̀gá ẹ̀wọ̀n ẹ̀ tó lọ rẹ̀ sá ẹ̀ rí pé ìmúra ẹ̀ ìmúra ẹ̀ ẹ̀wọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ yẹn ọdọtọkùnrin ẹrí sá orí ẹ ti dàrú. yes sir you are very stupid. yes sir ṣé ìyàwó ni ìyàwó ni wàá wò sorry sir. brother. Oh, ẹ̀gbọ́n yìí ni kọ́ni mi ń pè ní. ọ̀nkú ẹ dúró ẹ dúró ẹ jẹ́ kí n wọnú àpò aṣọ tí mo fi yẹn bóyá ó wà ń bẹ̀. ẹ̀yin mi bá sọ̀rọ̀ jọ broda. ọ̀tá ni ẹlẹ́yìn ọ̀tá ni ẹlẹ́yìn mi máa fún wa. ọ̀tá wo ló lè yín ẹjọ́ ẹ fèmí lẹ́jọ́. ìyẹn jẹ́ kí n wo àpò yín jọ. Ah, sorry. ìsìnkú máa tẹ̀ tó. mi báyìí gbogbo aláṣàwà bí fún competition ẹ̀dẹ̀ fi rè áza ti disturb our phone ah besides orin ti kọjá aago level ten gbé gan yìí. fucking shit but they get mad kí ló mọ music kí ló mọ pa music bí gbogbo wa mọ music kó tó wá bọ́ sí music exclusive nice tea nice tea you fucking get Liga. guy. ló ń ṣe náà kí ló ń ṣe ń sìn òun jó bẹ́ẹ̀ látàárọ̀ òun òun fò sókè òun ṣeyán òun ṣeyán mayama orí mi ò wú náà òun yẹ kí lè mọ kó máa sọ̀rọ̀ sí wa ọmọ nǹkan tá a wá ṣe mí wáyé jọ tí ó lọ má ba gúrùpù jẹ́ mọ́ mi lórí o tí orí ti máa gbá máìkì mi tí wọn náà mọ̀ tí wàá gbá máìkì mi torí gbogbo rápẹ̀ tó rí kọjá de ọmọ òkè tí máa gbá máìkì mi wọ́n máa rap gan wọ́n lè rap anything mo lè dẹ́ni forí pa mo lè ṣe kíni mo lè bínú tán mo lè kọ́ lẹ́ni ọ̀ mo lè fọ́ka ọ̀ mo lè blu tán ọ̀ lọ́mọ ó yẹ sìn wá nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́dà tó yẹ torí tàbá ti dókè táwọn lé sọ́dọ̀ àwọn tá a torí ẹ̀ wá sí ibà tó yẹ sìn bí wọ́n ṣe máa ṣe lélẹ̀ torí sìn àyẹ kó ní gbé mi wọ̀ àyẹ kó gbé mi wọ̀ àyẹ kó gbé mi wọ̀ àwọn akọrin ni ọ̀ọ́ ti tán ó ti tán. hello ah hello ladies and gentlemen ṣe ní kó tí mo kàn fẹ́ jẹ́ kó dìímọ̀ fún yín sí ni pé ọ̀gá ti ń bọ̀ wọn dẹ̀ ní pẹ́ débí ṣe ní kọ́mpútà ọ̀tẹ̀ fẹ́ ṣe lé ní ìrọ̀rùn ló bá dé ẹ ti gbọ́ ìfọkàn yín balẹ̀. Bubu Yiga. It's not war, me. You're your man. What's eh? your foot? You're your man. Now. Holy God. Holy God. Yes. Hey. Holy God. Holy God. Holy God. Kí lorúkọ yín gangan? Uh, I am Wizkid man. Peke Oguniga. Oguniga. Yo. <laughs> Wizkid ọmọ yẹn kiri bọ̀ Wizkid àgbàlagbà Wizkid man. Mọ̀ mọ̀. Náà yọ̀ yọ̀ gbogbo ẹ̀rọ máa gbégbá orókè ẹ máa ṣe ìyásáyé lọ. Búburìgà! Búburìgà! Ó yọ! This is more. This is more. ẹ sà. ìwọ ìwà mi kí ló ń lọ ṣe. àwọn ọ̀dà contestants kọ àwọn tí àjọ wa díje ó dàbí pé oorun yẹn pí ẹ̀jú kó tó wá ṣe mí báyìí lọ́wọ́. Ah, mo mo ṣe ìyáza mọ́jú mo ṣe náìtì mi sà. mo ṣe náìtì mi ẹ eh, má wọrí wájà tó fẹ́ ṣe jọ́ mi wọ́n á pè é kò tí gbọ́. ṣé mo ti mẹ́rin tó fẹ́ mú ni. kí ló dé tó ní mi bẹ́ẹ̀ nìkan ṣe é. ó kà mí lára bó ṣe kà mí lára sí ni. mo tó ṣọlẹ̀ mo tí ì parí ẹ̀ ọ̀gá ní kàn ṣe close ẹ̀ for today ó ti bá di next week wọ́n á tún pè everybody ó ti gbọ́. ẹjọ ọjọ́ wo ọjọ́ wo wọlá rẹ next week ẹjọ sọ. àgbákò ni ẹ o àgbákò ni ẹ o ah, jẹ́ kó yẹ kí n má tún dì mí mú mọ́ ó ti gbọ́ nǹkan tó lọ́wọ́ ẹ tó bá máa ṣe wọ́n á jẹ́ kẹ́ mọ́ ó ti gbọ́ next week ni kò ju bẹ́ẹ̀ lọ. mo ti dé mo ti dé àní bí àṣà ọ̀gá mi ní ṣẹ́gun ògùngbè o èèyàn tọdún ládé oní tó bá pẹ́ lórí mi èsìkèsì yán bá ẹ níbẹ̀ ọmọ mi ṣàlàwà àlọ́ ló ń ṣohun gbogbo ọlọ́run ló ń ṣohun gbogbo ọlọ́run ló ń ṣohun gbogbo ẹ̀dá kan ò ń tiraka ní ọlọ́run ló ń ṣohun gbogbo ẹ̀dá tó lè má ti. Yeah. For yeah, na go yeah. As they go, bàbá mi lójúṣe ni màá wò rẹ o wá fọ́ mi létí ṣe ni máa wù rẹ ṣe ni máa wù rẹ ṣe ni máa wù rẹ yọ today. thank you thank you ọmọ yìí láti jẹ kó lọ kó tó gbà yàn lójú is there anybody tó wà níbi tó ní demo mi. sir yes sir mo ti submit demo tèmi. you ṣe demo ọyà plate. thank you mi. mi ní sá mi ní dẹ́kun sá. ẹnu ni àbí ok jẹ́ ká gbọ́ ẹ. you need water. ah sir. twinkle twinkle little star. àwọn àwọn dà bá hello hello there. sir. Um, o ṣe kọrin as in kò bẹ̀rẹ̀ orin tó fẹ́ kọ. okay ẹjọ ẹ máa gbé abẹ́ gbé ni. Thank you. A round of applause, That was a very beautiful one. Gbogbo wa ni a ti fi etí ara wa gbọ́, a dẹ̀ ti rí bí ó ṣe lọ wọ́n ní tí èèyàn bá ń kọrin tí ó bá dùn ó fúnra rẹ̀ ṣe kí ni ó ń fetí ara ẹ̀ gbọ́ ìdọ̀bálẹ̀ ò gba máàkì o ìdọ̀bálẹ̀ ò ní kéèyàn wọ káàmpù ń bí o nítorí láti ilé èèyàn lèèyàn máa ti mọ̀ pé mò ń ṣe dáadáa kó tiẹ̀ tó débi àwọn èèyàn á ti máa sọ fún pé nóò nǹkan tó ṣe kí ni òun tó ṣe dà ṣó ti yé yín starting orin kéèyàn fi lè lè lé kó fi wọ ní dínkù little little star ṣe rí pé achievement tó dáa gan ni àna ọ̀pọ̀lọpọ̀ kẹ̀dẹ̀rí a máa ń waste time ara wa ṣe rí talent olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíín wà tó jẹ́ pé bánsà ni àwọn tó máa ń tẹ̀lé àwọn èèyàn olórin àwọn tó bá star tó máa ń tẹ̀lé wọn kiri ó lè jẹun tó lọ yàn ọmọ nìyẹn tó dẹ̀ máa mọ̀ láti díẹ̀ ẹlòmíì pákà ni tó bá ti kọrin tó kọ̀kan bá wọn kó spíkà ẹjọ́ nígbà téèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú lélelélé tó gbé wọnú tí kúlítúlítú star ṣé àwọn kò possible kò jẹ́ pákà ni mi ò try láti condemn anybody but kó gbìyànjú láti jókòó kó ronú nǹkan míì tí ó believe pé òun lè ṣe láyé ọlọ́run á dẹ̀ help ẹ̀ pẹ̀lú ẹ̀ mi ò condemn ẹ̀ o ṣó ti yé wa ń sìn ìdọ̀bálẹ̀ ò dẹ̀ sí lára pé èèyàn fẹ́ gba máàkì ní ebè yìí. okay God will bless us right but next week ẹ ti bá débí ìsìn ẹ ti rí list yẹn àwọn tí wọ́n capable as in àwọn tí wọ́n lè wá sí competition yẹn lára àwọn tí wọ́n ṣe audition bíi orúkọ everybody máa ti wà nínú list bẹ́ẹ̀ yẹn we are from. Okay? Thank you so much. Very good. mo tún ti tọ́ lé o tèmi ti bá yóò àmì tún ti tọ́ lé mo ti tọ́ lé mo tún ti tọ́ lé mo tún ti tọ́ lé tèmi ti bá mi máa mọ̀ tí má fi sí wọn máa rí. Ah, mo lè fi sí o. Ah, àbí kí n tọ́jú sẹ́ já yìí. Báwo dẹ? Bàbá àtà, ẹjọ́ ń fẹ́ rí Mr. Ah, kí ló ṣẹlẹ̀? Ó ní nǹkan kan tí mo fẹ́ bá yín sọ. Um, mi tiẹ̀ mọ́ bí mo fẹ́ put ẹ̀ because owó ẹ̀ ń bàrá sí nǹkan. Ṣé nǹkan kan ti ń ṣẹlẹ̀ látijọ́ tẹ̀ ti dé báyìí? so mi ti investigate dada but sí mo ti show up kan tó ń ṣẹlẹ̀ láwọn boys tẹ kó wá sí ibà ìkọ́nú wọn tó ní sí. <laughs> o fọ́ ni mánéjà báwo lè máa sọ fún àwọn àgbàlagbà ń tọ̀lé. mo mọ̀ kó sound for but mo ti observe dada mo ti realize pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní day one ẹni tó ń tọ̀lé ló ń fọ́ ló sùn sí nígbà tó máa sùn tó máa jí ọ complain pé ìtọ̀ ń rùn ní rúùn yẹn àmú ọkọ mi àmú ọ lọ six the same thing ṣẹlẹ̀ níjọ́ yẹn gangan nígbà tí ilẹ̀ máa fi mọ́ ń sìn roommate tí wọ́n sùn sí I discover pé wọ́n ti tọ̀ sórí bed bedsheet tí wọ́n fi sùn wọ́n ti ká yẹn wọ́n rún mẹ́yìn jà ìgbà táwọn èèyàn fẹ́ wọlé tó fẹ́ lọ clean ibẹ̀ lọ discover ẹ̀mí so kìíní ẹ̀ wà bizarre gan ni kò tiẹ̀ yé mi ìyẹn understand yẹn tó lè máa wo àwọn ọ̀gá bẹ́ẹ̀. Are you serious? Bet. O oh, sure. Bet. Ẹ fún ní room four ó tọ̀ síbẹ̀. Ẹ fún ní six ó tọ̀ síbẹ̀. Eight ilẹ̀ fún tó tọ̀ yìí bíi méjì méjì ṣá four six eight àbí room eight. kẹ́ni kẹ́ni kọ̀kọ̀kọ̀ ta ló sùn sí room eight. if i'm not mistaken ó dà pé muda ni. muda. ẹ muda. muda ló sùn sí room eight muda. Oh. muda Muda. Muda. ṣé o gbọ́ ni etí ń dùn ẹ̀yìn. ẹ má wọrí wọn etí gbọ́ hello boss oh my boss ẹ pẹ̀lẹ́ sà wọ́n lẹ́ ń tọ́ lé sà bẹ́ẹ̀ ni wọ́n lẹ́ ti fi tọ́ ba òtẹ́ jẹ́ wọ́n fún yín ní room four ẹ fi tọ́ ba bẹ̀ jẹ́ ni wọ́n náà fún yín ní room six náà ẹ fi tọ́ ba bẹ̀ jẹ́ náà ni ẹ wá tọ̀ sí room six débi pé tó bá fún ẹlòmíì yàrá yẹn ó dín dín ọ̀sẹ̀ kan tó bá wọ bẹ̀ ó yìn gbóòórùn tọ̀ ni wọn ò tí ì mọ ohun tó ń ṣẹlẹ̀ wọ́n wá múùfù yín kúrò mbẹ̀ wọ́n gbé yín lọ síbi gíga wọ́n tún gbé yín wá sí eight ìgbà tẹ dé nǹkan kí lè ṣe ẹ tún tọ̀ síbẹ̀ ẹ wá mú bẹ́ẹ̀ sì tẹ̀ fi tọ̀. ìyanu sẹ́yìn jí à ó di sílé ìṣẹ́ kó ní ká pè é ìyá ẹni ìfẹ́ tọ̀ ọ̀lẹ́ mi. sì bá lọ tọ́jú ẹ̀sẹ̀ jà tó bá lọ rí bẹ́ẹ̀ kọ́ lóòótọ́ ọmọ màlẹ́ màlẹ́ ọmọ màlẹ́ màgbálẹ́ lọ gbogbo wàhálà bẹ́ẹ̀ wá jà lásán sí o ọ̀sẹ̀ nílé kò ní sílé I'm ní sílé àwọn gbádùn rànran ah in fact ó dẹ̀ possible kì í jẹ owó tí n bá mú gbọ́gbọ́ ẹ lọ sí ìrànràn competition because akọ akọ ṣàkọọ̀tì ẹ̀gbọ́n olórí burúkú nígbà mi báyìí nígbà tí mo jí ẹ láti yàrá mi ọ̀sẹ̀ yìí mò ń wò lọ́kàn yìí kó o lọ sùn mẹ́ o dẹ̀ wọ yàrá oní yàrá lọ ó ti ẹ̀ dà èmi ti jí ẹnu yàrá mi kó o lọ sùn yàrá ẹ̀ tó bá dẹ̀ wá jẹ́ pé yàrá bó ṣe wà yìí. múdà. sá. múdà. sá. ọmọ yẹn ń parọ́ mọ́. kò ṣe bóyá sọ gọgọgọgọgọgọgọ ni. èmi náà rò bẹ́ẹ̀ náà ó lóun bá ìwọ yìí lórí òun. mo kàn ní ní fara mi mo jí mo bá ara mi nínú yàrá ẹ. Ah, múdà ó mọ̀ ní ẹ ó mọ̀. mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ pé kí ni mò ń ṣe bí tí mi ìṣẹ̀fọ́ mọ̀ kan tí mo tì tí wàá bẹ́ fún ó máa sáré dìde ó máa sàmọ́lá pákó máa fi pé ìbẹ̀rẹ̀ mọ́ ẹbí mi ò láìkó mi rí tó a pé kárí àbí fọ́ọ̀sì tí mo gbèrú. ó o bára ẹ lórí ẹ náà ni àbí ọ náà ìfún tí mo fẹ́ gbọ́ náà ni ó ṣeéṣe kéèyàn má mọ̀ kéèyàn dẹ̀ gorí obìnrin kó má mọ̀ gbà tí ó débẹ̀ wọ́n hà pí àsórí obìnrin òun mọ̀ gbà tóun hà pí àsìbẹ̀ àbí mi ìwà níjẹ́ kó láǹfààní àti àpẹ́ àmọ́ torí máa dismiss ẹ kúrò ń bì so wà á disappear kúrò ń bì o ò ní láǹfààní àti sí bímọ wo bí ọlọ́ládé kí bọ́ọ̀ tó dismiss kúrò bí mo fẹ́ rí ẹ.

Ẹlẹ́dàá mi ṣàánú mi ah, lágbára Ọlọ́run ní agbára Ọlọ́run ó dàbí máa gbégbá òkè. there's not up for me cause I ayé mi ti bàjẹ́ ọ̀gá iléeṣẹ́ olórin ó nàwó báyìí múra kúrò ọ̀gá ẹ̀ nàwó báyìí kúrò ní àìsàn mi lọ gbé báàgì kó máa lọ wọ́n lè láì dùn I was charged guilty for raping and death and are hereby dismissed in this scam. kí ló ní mo ṣe o mo fẹ́ rè ah, mo fẹ́ rè mo fẹ́ rè ó ti lé mi dànù ó ti lé mi dànù. If I am not there, I will be here. Sọ́kùn mi ta ló lè kọrin tó nínú gbogbo àwọn pípò yẹn? Mo fún ọ ní Dragua, Dragu, Dragtiri, Dragfọ́. Ah, mo rí pé. ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ ẹbọ́ sẹ́gbẹ̀ẹ́ kò fẹ́ kọjá. I know what I'm doing. This is my home. This is my beloved. belong I am back home. Welcome back home. I sleep there. Ẹ má bínú for breaking into your privacy. I sleep for barrio. Ẹ sì ṣe ah. ìdájọ́. Ẹ jẹ́ kí help yín sẹ́yìn. No, no. Leave me alone. You Beautiful lady, I can see like a beautiful devil. I'll sleep for barrier. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ kí n help yín ṣe ti gbọ́. Ọlọ́run! Ẹni ṣo nínú I'm not going to that room o. Ẹni ṣo nínú mọ́tò. that room. Ah ah ah ah ah. It's still that room. Bóyá bóyá. I'll sleep in your barrier, not a bit. Ah, I don't like it. ilé ọ̀dọ̀ mi ọkọ ní kí n help yín. mo ti yọ ẹ wá gbé ma sílẹ̀ kò sí nǹkan ẹ jọ ẹ lè jí mi. bẹ́ẹ̀ni ẹ jí mi máa ti ṣe yín máa ti ṣe yín máa ti ṣe yín ẹ ti lọ jí mi. irọ́ o ẹ ṣe mí o ẹ ṣe mí rárá o ẹ ṣe kankan fún mi o nǹkan tó dáa lè ṣe fún mi nǹkan tó dáa. ẹ ṣe kọkọ fún mi mi ṣe kọkọ no no no no mo ṣe dáadáa ẹ ṣe dáadáa. olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣeun ah i'm back to normal olúwa ṣeun ah olúwa ṣeun. olúwa o olúwa o bàbá wa tìrẹ náà mo ti gbọ́ òtẹ́sẹ̀ fún mi ọ̀ṣogun tó lù ọ́ nìṣà o ti tẹ ogun ilé ayé mi ti tẹ̀ rí o ti tẹ̀ wó olúwa dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ṣe olúwa ṣe. kíre what is this. sweet. Huh? sweet. what am I this. wọ́n á fún mi ní àwọn examination ẹni tó bá ti gbà tó bá ti gbà wọn kò mẹ́tẹ̀ẹ̀ta fún tó bá ti gbà dáadáa wọn kò mẹ́tẹ̀ẹ̀ta fún sẹ́yìn gbogbo oní tẹ́yìn mọ́ kọ káàkiri tí wọ́n kọ ní sùkú tẹ́yìn kọ káàkiri àgbòlé tẹ́yìn mọ́ kọ tẹ́ táwa kan wó yín ẹ̀ kàn mí lónìí. ẹnì kìíní tí ọkọ̀ kọrin examination force múdà múdà múdà bọ́mọ ọjọ́ sòkòtò àjọ kéjì pa ọ̀ya ẹ̀gbẹ́ a for apple ẹ̀kọ́ délẹ̀. a for apple b for dog c for cat d for dog for E for head, F for fish. Ó tọ́ ó ti tó ó ti tó ó ti tó ó ti tó. Ẹyin ìrẹ́dà bẹ́ẹ̀mi ló bí wọ̀ ẹyin arábìnrin gbé òkè. A for apple, B for ball, C for cat, D for dog, E for egg, F for fish. Gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ mọ̀ ni. Clap at it! Clap at it! Clap at it! Ọmọ rẹ̀. Ọmọ tó jẹ́ kówó jóná. kí ni. kí ni èmi ló jọ. bàbá rẹ̀ lọ́jọ́ ìwọ kọ́ lọ́jọ́ ìwọ kọ́ lọ́jọ́ ọmọ nìyẹn jọ lukuluku lukú fún ààbò bóun ti yín o ẹgbẹ́ òkè òde nana múri dèrè. olùdó orí dọ́ta ah! lukú fún ààbò lukú fún ààbò olójú díẹ̀ ti wo àwọn kékèké wo àwọn ilé wọn kọ orin wọn kọ ẹ ẹ wọn kọ délẹ̀ ìwọ sí ẹ ìwọ lọgàjú láàrin wọn. àbí ọ̀fọ́ lọ́ka láàrin wọn ọkà ó ti fò ó fò bí ọ̀gọ̀rọ̀ ó ti jọ pọ̀ lọ́lọ́ hmm. tó ọmọ èèfọ̀ ààbò síbẹ̀ ọmọ mi àbí ọ̀dà èèkà kápítà tẹ́ ẹ̀ kà kàyún náà kí n gbọ́. sèta kápítà abiyamọ iṣẹ́ ah! <laughs> olóyè burúkú kò ń so abia ọmọ àyà àti adamawa yóò là lọ sọdẹ alámàlà kọta. ọdẹ dídìrín òpònú olùdó orí dọta. orí orí o ti jájọ pọlọlọ o ti fò bí ọgbọrọ ara dáhùn sọ̀rọ̀ táàsọ ọmọ tó bí ọ kí wọn mú ọ sọ́dọ̀ àwọn tí wọn sakiri lórí àtà kó ọmọ bá wọn sa káàkiri odó dáadé gèdè lọrọ odó bí igi ẹ̀yìn ilẹ̀kùn. sọ́mà rè ìwọ lọ dàgbàjú níbí o tó ti fò bí ọgbọrọ yìí o ìwọ lọ dàgbàjú o. Hmm. bẹ́ẹ̀ ni olódàgbà ẹ kú ohun hmm. ẹ máa kú ohun o ẹ ṣe mo ẹ ṣe ẹkú o. Ah, gbogbo ohun tẹ́ ẹ̀ sọ ni mò ń gbọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ah, kí ni wọn náà ṣe bí ibà tó jẹ́ kí wọ́n máa fi súùtì lórí kúkọ́ máa fi tàn ẹ́ jẹ ṣé mi ò súùtì fún ẹ ni àbí tó kó dání ni mi rà fún ẹ tó ń jẹ́ pọ́pọ́lọ́ burúkú máa ṣẹ́gìrì sí mi àtàwọn ẹ̀gọ́ ń kẹ́tọ́ láwọn ọ̀rẹ́ rìn. èmi lọpọlọ. bẹ́ẹ̀ni. ṣé mi lọpọlọ. ẹ̀yin ni ẹ̀yin lọpọlọ burúkú ah. bẹ́ẹ̀ ni mo sọ. tá à ń bọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ ẹ pé ilé ìtẹ́ká ìwà nǹkan ṣe sí lónà sẹ́mi mo kátẹ́ pé mo fẹ́ sojú sàdú sẹ́mi èlé lọ́yẹ̀ kí sọ pọ́nmọ́ ìwé jù ní ṣé bá máa rè. ẹ kó sí lọ ní sọkúsọ àgbàlagbà tún ah, ah. ti tẹ́lẹ̀ fún ẹ kó ọ̀rọ̀ ara ẹ kó ọ̀rọ̀ sẹ́mi mọ bí eléyìí sẹ́mi mọ bí eléyìí ah, ọmọ sọmọ wẹ dùn nínú lẹ́yìn òkòjọ wẹ àlà ọ̀la rè. òkòjà yìí dà kúrú sọ ẹ sùn rè. ọsẹ yìí dẹwẹ dùn ní sì máa jà bí jàbẹ. ikúnọ́wìsì rè ojú ẹ ní ọ̀sẹ̀ lọ́ọ̀yà rè àgásáàsì rè ọ̀rọ̀ wọ́n mọ̀ rí ọmọ oníbó ti rí bí kọ́bọ̀dù àwo ìyá olóńdó ṣé mọ̀ ṣé bá mọ̀ rè ṣé bá àwọn ọlọ́ka ẹ̀ mọ̀ àwò yìí. <laughs> bí iṣu bá paradà á di yan o tí àgbàdo bá paradà á di ẹ̀kọ ìwọ òkúta yìí mo fẹ́ kó paradà kó di ẹyin kí fi sórí. ò <laughs> ṣe ò ṣe ẹ o tí Arámidé bá ti wá jẹ ohun yìí o gbogbo òwe tó ká pátápátá àsògbà tó bá fẹ́ máa jẹun ìwé yẹn kó má lè rojú láì jẹun ìwé yẹn ìyá ẹ̀ tó wá ń fi ọmọ mi ṣakọ tí ẹ̀rín wèrè tọ́ sí lẹ́nu ní ìsìn mo fẹ́ kí ìyá ẹ̀ náà kó bá kábàámọ̀ kẹ́yìn ayé ẹ̀ kí jàtìjàtì rédèrèdè kó gbẹ̀yìn ayé òun àtìyẹ́ ẹ̀ ó ti rí ó ti ṣẹ bẹ́ẹ̀ àṣẹ́dẹ̀ ti gùn bẹ́ẹ̀ ló máa rí arábìdé arábìdé. gba oúnjẹ kó jẹ ó gbọ́dọ̀ má jẹ o kó yá jẹ o. ó ṣe wò tá a bá ní ká mú ènìyàn lára máa mú gbogbo ìgbẹ́nu ẹ sọ̀hún ti fún lọ́rùn. so ìgbà wo lẹsẹsẹ ti ilé ìwé dé ń pọ ìgbà wo lẹ ìjọ ọlọjà sọpọ ọjà wàrà ọkọ tó lọ ilé ìwé ọhún pàpà. ìyá rẹ ò sí ní ọlọjà tó dé ó jẹun. èmi ló ń gbé ọrùn sí. mo gbé gbàdúrà fún ọmọ gírì alájẹun ṣé bí ìyá rẹ lọjà nísìnyí kò dẹ̀ pẹ́ dáa kókó mọ tó náà sí lọ́jà àbí kí guys. Ah, wà á rárá mi ìrẹsì rè é ó wà ní ìjókòó tó wọ̀ wọ̀ igbó jẹ ni. ebi ò pa ni. ṣe lẹ́yìn ọmọ ẹ̀ ebi ọ̀pọ̀ ti gbé wu ọ̀rọ̀ ọ̀fẹ́ ẹ̀yìn ọmọ ẹ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ ẹ̀yìn ẹ̀ sì lè ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ bá dàgbà àkútọ́ lọ́hùn. tọ́ra máa ṣe kínní fún ẹ̀yìn báyìí pẹ̀lú ẹ̀rẹ́. múdà múdà kí n mú ẹ̀yìn lásán ó lè sí oníjẹkújẹ lásán ọ̀sẹ̀ ní kọ́lọ̀ bàjẹ́ nu jọ pa mi ó lè sí múdà múdà tó sì mi mú músẹ́ wọlé fún ọ tó sì jẹ́ mọ̀mùsẹ́ wọlé fún ọ mo ti fura sí ọ bọ́ ọ bá dàgbà jù báyìí lọ bọ́rọ̀ wo bá pẹ̀ ní àti ọ̀pá mi kò sí kó ọ́ dà mí rárá ọ̀pá mi pàápàá ni ọ̀tà mi lórí oúnjẹ ò lè tà mí lórí owó ò lè tà mí mo ti fura sí ọ. tọ́ba tọ́ba jẹ́ gbọ́mọ ìṣẹ̀ṣe náà nǹkan tọ́ba jẹ́ bí ìjẹ́ ló ṣẹṣẹ tí ó lẹ̀ lò sí alájẹnu oníjẹ ta so òṣòro èmi kọ́ lọ́jọ́ ó lò sí. wọ́n ní kọ̀lọ̀kọ̀lọ̀ tó gbádìí ọjọ́ ní pẹ́ pàdé ìjìnà. múdà ara ń dé rèé o ara ń dé múdà rèé o tẹ́ ẹ jọ ṣe kékeré tẹ́ ẹ jọ ṣe wé òun rèé o. ara mi bàbá tí màá ṣe ìmọ̀ ara mi dé ara ṣe kékeré ní ìsàlẹ̀ gbé. Àràǹdé o rí oúnjẹ tí wọ́n gbé fún tó o gbé fún múdà níjọ́ kínní àná òun ló dá wàhálà alẹ̀ sínú ayé múdà òun ló dá wàhálà alẹ̀ sínú ayé múdà o rí àwọn ẹgbẹ́ wa wò pé ó mọ̀ọ́mọ̀ ṣèkà fún múdà ni torí pé o rí i pé májèlé ń bẹnu jẹun kó tó gbé fún wọn náà bá má gbé fún un ìdí rèé táwọn ẹgbẹ́ ṣe da wàhálà sí wọn náà lágbádá ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ yìí wọn yìí ṣe ẹgbẹ́ apani wọn yìí ṣe ẹgbẹ́ apọmọ bí yìí ṣe ẹgbẹ́ agbọmọlà tí ẹ bá jẹ́ pé àwọn òbí rẹ wọ́n ti ṣèràpadà fún kó nu ẹgbẹ́ yìí ni ọba ti gba mọ́dà sílẹ̀ nígbà táwọn ẹgbẹ́ yìí wá wò pé kò sáǹfààní fún ọ nínú ẹgbẹ́ yìí mọ́ ìdí rèé táwọn ẹgbẹ́ rẹ ṣe wá fi ẹ̀yin méjèèjì ṣe ètùtù ìtúsílẹ̀ fún ara yín pé bí múdọ̀ bá rí ìtúsílẹ̀ ìwọ náà lè rí ìtúsílẹ̀ ìdí nù ẹ ti wá bọ́nú ìṣòro báyìí ẹ̀yin méjèèjì ẹ sà ṣe rí lórí ọ̀rọ̀ ti fífẹ́ afẹ́fẹ́ra wa àfẹ́rawa yẹn ìyẹn ò ṣe bàrí àná torí pé kò ń ṣe ọ̀rọ̀ fífẹ́ ni ó tún gbé wa pàdé lè ní bí ó ṣe pé ọlọ́run fi ṣe sábàbí pàdé wa at the same time eh, ojú tó ti mọ́ ní rí kò lè sọ pé òun mọ́ ni mọ́ ọ̀rẹ́ mi ṣe lára mi dé. Hmm, bàbá ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan-an ni àtúbọ̀ máa rí yín ọlọ́run. ẹ ṣe sá. fánikẹ́ máa dúpẹ́ lọ́wọ́ rẹ o. Múdà ṣé wípé ara Múdà lè yá <laughs> pẹ̀lú gbogbo war front tí mo gbá hmm, ẹni tó bá jàjàbọ̀ òun ló ń pè láṣẹ́gun ẹni tó bá délé gangan òun ló lórí ogun. ká ní Múdà ènìyàn ni ò jẹ́ o tí bá táyé wá má tuntun ká dára yàn ayé má níkà wọ́n sọ ilé ayé dògún aráyé bínú wọ́n pa kádàrádà aráyé ṣòro wọ́n ṣòro wọ́n ṣòro ènìyàn burú wọ́n burú kan jẹ́ ṣùlọ. ṣèbáyé ìlú ṣe la kó tó di ìgbélákó ṣèbáyé ló ṣe kàn kàn fi wẹ̀wẹ̀ jẹ́ aráyé àná ọmọ wọ́n tún ná yeye ọmọ ayé má dààmú mi o ẹ̀bẹ̀ ṣáà ni mo bẹ̀ ayé má dààmú mi o ẹ̀gbọ́n ọmọ ẹ má ṣe nà mọ́ má ṣe nà mọ́ ẹ̀gbọ́n ọmọ ẹ má ṣe pọ̀ mọ́ ọ̀gá ni mo dà.